الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وبعد يقول الله عز وجل وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن غير ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعم الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم Baqarah nígbà tí wọ́n ti sẹ́láyé fún wa ìgbà tó ti ṣe tọ́ fún ọkùnrin tó kó ìyàwó rẹ̀ sílẹ̀ ní kíkọ́ mẹ́ta pé kó padà sí ọ̀dọ̀ sí nínú àyà yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ̀yé àyà yẹn ta àmìsíkò ọ̀hún ẹ̀mí màáwó ẹ̀dì wọn mú lọ́nà tó dáa yẹn kí tó wá kí kíkọ́ tẹ ẹ̀kọ́ wọn sílẹ̀ kíkọ́ lẹ́sẹ̀ fi lè dá wọn padà ní. tí obìnrin bá ti lè pé ìgbà tí obìnrin tí wọ́n kọ́ ọ lẹ́ẹ̀ máa jókòó dájú fi lọ lásìkò yẹn bá fi kù dẹ̀ tó bá kú fẹ̀rẹ̀ tí yóò pè ẹ̀dá padà tó bá wù yín láti dá padà ẹ̀dá padà àwọn tẹ́ bá dá padà ẹ̀dá padà pẹ̀lú dáadáa ẹ̀ má dá padà pẹ̀lú pé tó bá padà ní ìfẹ́ fara ní ẹ sì má dá padà pẹ̀lú wípé yọ̀ọ̀kan padà fún yàrá sani ṣùgbọ́n ẹ dá padà ní dá padà wípé dáadáa tẹ̀sí máa ṣe sí tẹ́lẹ̀ ẹ máa ṣe ni èyí tẹ̀sí ń ṣe ẹ̀sùn fífún ẹ dì mú pẹ̀lú dáadáa. awùsàn lẹ́hìn òfin nàbì máa wò àbí tákòkò àìdá rẹ̀ bá pé ẹtúlẹ̀ ìjọba lọ pẹ̀lú dáadáa. ọmọ ìjọ pé ńgbà tí ó bá tún lọ náà. yọ lọ nílọpọ ìfìyàjẹ ni yọ lọ nílọpọ ẹsà ìdásí ni ó yẹ kó wọn àti wọn tó kú àsìkò tí fi tán wà láyé wa sùn ẹ ولا تمسكوهن ضرارا لتعتدوا ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ bí wọ́n mú ní dídì mú fífara níní nítorí pé ẹ fẹ́ tayọ ẹnu àlọ́ lọ. fi kọ́ lẹ̀ ọwọ́ kù díẹ̀ tí ìdá

ẹ̀dì wọn mú pẹ̀lú dáadáa ẹ̀dì wọn mú ní títì mú tẹni tí ò fẹ́ fara nìyà má tó bá dá padà dá padà pẹ̀lú wípé bí ò tẹ̀ sí mọ̀ pọ̀ dáa tó tẹ́lẹ̀ yọ àmà ni. àmọ́ pé ọwọ́ dá padà ojú rẹ̀ ó lè bá já kó o lè bá fìyà jẹ́ ọ̀nà ọ̀rọ̀ fẹ́kẹ̀ síbẹ̀. wọ́n mẹ́yìn ẹ̀fọ́ alẹ́ ọlọ́run ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí àwọn rẹ̀ fẹ́ parí ẹ̀ẹ́dà tó dá padà torí kó lè bá fi ẹ̀jẹ̀ kó lè bá ṣe ta ẹran àlọ́ ọlọ́run ọba kọ́kọ́ gbọ́dọ̀mọ́nà ṣá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ olùdarí ara rẹ̀ ló ṣàkóso fún dájúdájú èsì ìyàwó yẹn ló ṣàkóso fún orí ara rẹ̀ ló ṣàkóso fún àbòsí tó rẹ̀ ọ̀jẹ̀ ìtumọ̀ rẹ̀ àbòsí ṣe wọ́n lórí fa ìtumọ̀ rẹ̀ kìí sẹ́ni tí wọ́n lé òkú fara ní iná lọ sa sí nítorí pé ẹni tí ó sa sí yẹn tí ó ẹ̀dá wọn ló bá di lọ́la ó tilẹ̀ jẹ́ ṣùgbọ́n ní ó sì ya ìfarani tó ṣe ohun tó bá jọ̀gbìn ní àwòkẹ́yàmù olóṣàbòsí lórí ààrẹ torí pé mi wa ó ní ìwọ̀ ńlá lórí wa wípé ká gbà á là níbi ìyá tó bá jẹ́ pé mi tàbí wọ la ṣàkóbá fẹ́mi wa sẹ́mi wa fi lẹ́tọ̀ọ́ sí yá la ṣàkóso fẹ́mi wa èèyàn gbọ́dọ̀ ṣàkóso fẹ́mi wa. ẹ̀mí wa lọ́wọ́ wa òun afúnṣọ́ ni èèyàn kò gbọ́dọ̀ ṣàbòsí fẹ́mi rẹ̀ gẹ́gẹ́ bó o sì gbọ́dọ̀ ṣàbòsí fara rẹ̀ ọ̀gbọ́dọ̀ torí ẹ̀mí rẹ̀ kò ṣàbòsí fara rẹ̀ gẹ́gẹ́ bó o sì gbọ́dọ̀ torí ara rẹ̀ kò ṣàbòsí fẹ́mi rẹ̀ méjèèjì àmánà ni wọ́n ti sọ. ó sì fẹ́ mi rẹ̀ lára rẹ̀ sọ. nígbà tó bá tó wá ṣe tó kó yà jẹ ẹ̀mí àtàrà rẹ̀ ọ̀sàbòsí lórí ara rẹ̀. ìṣòro ẹ̀ láti ṣàlàyé pé àbòsí nínú òfin ṣẹ̀ríà oríṣi ọ̀nà mẹ́ta ló kún fún. àbòsí tẹ̀yàn ṣe láàrin rẹ̀ sọ́lọ̀ àbòsí tẹ̀yàn ṣe láàrin rẹ̀ séèyàn èèyàn àbòsí tẹ̀yàn ṣe kórè ara rẹ̀ gbogbo ẹ̀kú sí ìjọba ẹ̀ ọlọ́ni yá ìbáàdì ẹ̀ní haramtu bọ́ọ̀lù àlẹ́ ẹ̀nẹ́sẹ̀ ọjà àtúntò bẹ̀yìnàkùn harama tẹ̀lẹ̀ tọ̀bọ̀lẹ̀ ẹ̀yẹ rú mi ó sì àbòsí léwọ̀ lórí ara mi ó sì fi kátà àbòsí léwọ̀ náà láàrin ẹ̀ gbọ́dọ̀ fúnra rẹ̀ torí ìdílé gbogbo tilẹ̀ kó burú tó mọ́jà lábòsí gbogbo bó tilẹ̀ kọ́ bàjẹ́ tó ọjọ́ kan náà tó máa ṣàbòsí. àbòsí tọ́wà ń bí torí pé ń ta àgbàlú pẹ̀lú àbòsí òun náà ni wọ́n bọ̀rọ̀ ṣẹ́ fi ọ̀rọ̀ ìrìn màhàlẹ̀ agbé nǹkan táyé ti ti tiẹ̀ ni wọ́n ń pè lábòsí. àbòsí wo ló ṣẹlẹ̀ ń bí? obìnrin tọ́ ọ fẹ́. ẹ̀tọ́ rẹ̀ ìwọ rẹ̀ ọ̀nà nìkan ṣàpọ́nlé rẹ̀ nítorí pé èèyàn ni ọ̀nà ní bàbá ọ̀nà ní ndụ, wọn bí sáyé ni ka ń dùn kò wú owó òbí kan pé kọ́ mọ̀ wọ́n jìnnà kan rí nítorí bá ro wàhálà tó bá ro ìnáwó lọkùnrin àbí lóbìnrin kó tó di kó déèyàn kò tí ó wù pé kọ́mọ wọn wá fi ọ̀dọ̀ òun lẹ̀ kọ́mọ lọ sọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n súnà obìnrin inú òbí ó tún máa dùn ní ìgbọ́rọ̀kọ̀ subhanallah ìjẹ́ tó bá tó abala kan nínú ẹ̀dọ̀ wọn tí wọ́n á fi fún ọ. sọ́wọ́ ayẹ káwá pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ìwọ òdì mú ní dídì mú tẹ̀lé tó fẹ́ bá nìyẹn. kò kúkú yẹ nítorí pé títí bẹ́ẹ̀ ọ̀nbẹ́nu tó lọ́wọ́ bọ̀ fẹ́. ẹ̀tọ́ ní ti gbé kí nǹkan sáájì ọ̀yẹ́ àti ṣàbòsí o. tọ́ ìgbà tí ọwọ́ fìyà jẹ òun fìyà jẹni tó lẹ́tọ̀ọ́ sí kọ́ ọ̀pánlé ibẹ̀ náà ti sọ pé ó ṣàbòsí forí ara rẹ̀. nítorí pé ìyá àbòsí tó ṣe wọn náà lọ padà jẹ ara rẹ̀ míì rẹ̀ kò sì lè ṣàfaradà yà ìwọ ló bá torí délé ẹni tó kọ̀ láti gba ọ̀rọ̀ ọlọ́run ọba ara rẹ̀ ló kó bá wala tattakhidhu ayati llahi huzwa ọlọ́run ni ẹ mọ̀ mọ́ àwọn ayé ọ̀hún àwọn ọ̀rọ̀ ọ̀hún tó ń sọ̀kalẹ̀ náà mú ní nǹkan àwàdà ọ̀ àti ọlọ́run bá nù wípé tí ọba tó lè kọ ìyàwó rẹ̀ nígbà tó lẹ́tọ̀ọ́ àti dá padà dá padà pẹ̀lú dáadáa àbí kò túlẹ̀ pẹ̀lú dáadáa má mú ọ̀rọ̀ náà láwàdà torí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó ṣe pé ńgbà tí wọ́n máa ń bì í ẹ máa ń pàkíyèsí rẹ̀ lọ sí di pé ìtẹ̀sí tó fẹ́ ṣe ìtakò òfin ọlọ́run bí wọ́n máa ní òfin ọlọ́run bá wò sọ̀rọ̀ òfin ọlọ́run là ń sọ ní subhanallah so nítorí délé èèyàn gbọ́dọ̀ mú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ torí ká lè bá fi sórí rẹ̀ àwọ̀rọ̀ ńlá wa dà ká pa òfin rẹ̀ mọ́ ká tẹ̀lé ìlànà rẹ̀ níbi tó rí rẹ̀ wá. àmì tí ọgbọ́rọ̀ lọ tọ́lọ̀ ní kọ́mẹ́sì ní ṣe òfin ti pàlàbò òfin ọlọ́run eléyìí máa kò tún mú ọ̀rọ̀ ọlọ́run láwàdà. واذكروا نعمة الله عليكم الله نعمتي دراتو nípa ṣíṣe yín mùsùlùmí wa ma anzala alaykum min al-kitabi wal-hikma àti ńtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ lẹ́yìn lórí al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam ìyàrá ìbò kan bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń fi ń fi kìlọ̀ fún yín wattaqullah ìpáyà ọlọ́run wa'lamu anna Allaha bi kulli kẹ́sì màdájú ọlọ́run ọba ń kọ́ olùmọ̀ọ́ni àbúkọ́. àyà yìí ọjọ́ àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tọ̀gà tó pọnú wá fún àwọn ọkùnrin pé ńgbà tẹnìkan ni wọn bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní kíkọ̀ ọlẹ̀ èyí tẹ̀yẹ lẹ́tọ̀ọ́ láti dá obìnrin yìí padà lẹ́yìn bí pé ká ṣe dáadáa sóbìnrin yìí o ní ìgbà tí àìdá rẹ̀ bá tán tó ṣe fẹ́ ní ṣe ń ṣẹ́kù kò ju nǹkan díẹ̀ lọ kò ju àkókò díẹ̀ lọ bí kan tó ṣe gbóbìnrin yẹn ti mà níbi tí máa ń ṣe nǹkan oṣù rẹ̀ jẹ́nẹ́rálì ìjọ márùn ni máa ń fi ṣe ó ti wá ṣe nǹkan oṣù tíjọ́ kẹrin báyìí ọ̀la náà ló kù. ìdá rẹ̀ ti fẹ́ tán lọ́wọ́ onítọ̀là yẹn tó bá wù ọ́ láti dá padà ó lè dá padà irú àsìkò yìí ọlọ́wọ́ bá ń fẹ́ kíkẹ́ tó ọba dá padà kọ́ dá padà lọ́nà tó dá tó ọba sì túlẹ̀ kó túlẹ̀ lọ́nà tó dá tó ọba dá padà lọ́nà tó dá ọwọ́ àwọn ẹlẹ́rìí ọwọ́ àwọn ẹlẹ́rìí. jẹ́ ti kó ti dá padà wà wá dà níyà nígbà tó máa ń dá padà yẹn pé dá padà fún gbàdùn ni ọ̀fẹ́ dá padà fún yá ọ̀fẹ́ dá padà fún kọ́ máa jẹ́ ìyàwó rẹ̀ ni èsì pọ̀ ọ̀fẹ́ dá padà fún kọ́ gbé kọ́ torí àgbékọ́bìnrin sì dára ta. àwọn kan pàtì sójú kan náà tó bá sì fẹ́ túlẹ̀ kíkọ́ máa lọ kó túlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀ríkà rẹ bá ti tán kọjá kúrò nílé rẹ pẹ̀lú ọ̀nà tó dá lọ́nà tó dá láti fi mọ́tò kó ẹrù rẹ wá níjọ́ tó ń fẹ́ níjọ́ tó kọ́ malanke wọn kò lọ lọ́tẹ̀. láti fi mọ́tò kó bẹ́ẹ̀rù rẹ̀ wá tuntun pé bàtà ẹsẹ̀ kan ni wọ́n á ti mú wá ń dẹ́sẹ̀ ń bọ̀ ẹtùn lòún mẹ́sẹ̀ kejì lẹ́yìn ìgbà tó délé rẹ̀ ìwọ náà gbọ́dọ̀ gba pé bàtà rẹ̀ ní bàtà ẹsẹ̀ méjèèjì nǹkan kú ẹ gbọ́dọ̀ fìyà jẹ torí kó ń bá a jó mi. ọlọ́run bọ̀ fẹ́ bíi ti wulẹ̀ ó kéré ma kékeré ẹ̀ sàbòsí fún un tọ́ba dáadáa ọ̀dà padà pẹ̀lú dáadáa. kéde kíkẹ́ wá jà wàá gbé tọ́ lọ́tẹ̀ yìí wàá gbà fọlọ́ tó ọ̀la bí ìgbà tó sọ́kọ́ là lókùn tó ń lọ kó wàá lọ fọ́gò ọ̀lọ́ da pàtì lánàá kó tó lọ yóò lọ mọ́ àrùn ọ̀gbọ̀dọ̀ ti bẹ́ẹ̀ o. òní ìlà tí bàbá màmá rẹ̀ kọ́ sí lẹ́ẹ̀kẹ́ wọ́n kọ́ sí ọ̀gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ o àbí gbogbo èpè gbogbo ìbànújẹ́ gbogbo ìkanilábò ò ní sẹ́kàkù fún o sì ní fìkàpè méjì nínú ibùdó ọ̀nà kù ìpìtọ̀ kọ̀kọ́ lábí kòkòrò kájọ jókòó tìra àwọn kàmáwá kó èlú. ilé ìdílé abẹ́gbàgbé kọ́dà ká tẹ̀ kókò bímọ kankan fún ọ kí lọ fẹ́ gbà ń bẹ̀ á bọ́ síbọ̀sí kó tó bá tún bí ọmọ ọkọ. torí délé àgbọ̀dọ̀ fìdí àtúká bọ́lá ń ṣe kọ́ ti yín nu ikú ẹ̀ padà pín ẹ̀ pín yá nítorí pé ọlọ́run bá wa tó bá wù ní màní. yìí máa wo gbogbo èèyàn níyàwó tó ń fẹ́ o títí dọjọ́ òkú ní káwọn tó máa wọ̀ ṣùgbọ́n tó náà bàbá kọ àkọọ́lẹ̀ rẹ̀ kọ́ kò sẹ́ni tó lè fi kórìí bẹ́ẹ̀ nítorí pé èròǹgbà wa tí ọba ti bá tọlọ́run ọba mu kò sí bó ti ṣe lè fẹ́ torí délé rántí ìgbẹ́ni tẹ́jọ́ wa máa búra yín tẹ́ máa ṣépè fúnra yín tẹ́ máa fẹnu dápátá nìsíra yín láàmú ó náà lẹni tó ti fẹ́ràn rẹ̀ tó náà ti fẹ́ràn rẹ̀ rẹ̀ tuntun pé tí ọba rí ọkọ̀ gbádùn tí wọn náà ọba rí ọgbádùn so gbogbo ti lè wù kápẹ́ tẹ̀lé wá tẹ̀lé láàrin yín ní sìn ẹ̀fẹ́ ra yín mọ́ ẹ̀ kò lè ṣàfaradà rántí ọjọ́ tó dùn láti fi gbé bínú ọjọ́ tó kàn mí rántí dáadáa dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin yín láti fi pàrònú rẹ nípa ìdá ìpínyàjọ́ wáyé yìí. ma ní tó ṣe pé yóò wá bá gbogbo adùn ogun ọgbọ̀n ọdún jẹ́ látàrí ìbànújẹ́ ìjọ mẹ́ta mẹ́rin ẹ ti kọ́ra yín ìwọ náà lọ kọ́ kò tí ó lọ rẹ̀ jẹ́jẹ́ torí ẹ tó dáadáa máa wa jẹ́. ọlọ́ni wàlá tó ń sèkó ọ̀nà ọ̀rọ̀ lè kà àtẹ́dù ẹ gbọ́dọ̀ dí àwọn obìnrin yìí mú o ní dídì mú ìfara níní nítorí pẹpẹ tayọ ẹnu àlọ́ lọ́nà. wọ́n gba ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ púpọ̀ nínú àwọn àfa àtẹ̀síẹ̀ látòrí Ibn Abbas tó fi dórí àwọn ìkéwìrì àtàwọn míì. wọ́n ní àyà yìí wọ́n ń ṣàpèjúwe bí àwọn èèyàn ti máa ń kọ obìnrin sílẹ̀ tẹ́lẹ̀ ni ibi tó máa kọ obìnrin sílẹ̀ tó máa ń kù díẹ̀ kí ọparí ìdá rẹ̀ ọkọ rẹ̀ ọ̀dà padà ọ̀dà padà nídàpadà tẹni tó fẹ́ fara ní torí kọ́ mi bá lọ ọ̀dọ̀ kọ́ mi wípé òun ti dọ̀ padà lẹ́yìn náà yóò tún á kọ̀ ọ́. ìdá bá tún fẹ́ tán obìnrin ó ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ ìdá tó bá tún kún fẹ́ rẹ̀ kí ìdá yẹn náà tún tán yóò tún pọ̀ nítorí kí ìdá rẹ̀ bá tán má ọlọ́nkọ fún wa láti máa ṣe bẹ́ẹ̀ àti sọ pé rúṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ nígbà ara ta lọ́nà wo wọn ní bàbá ti kọ́ ọ lẹ̀ tó bá ń jókòó ìdá báyìí lọ́la ti fòpin sí tó ní at-talaqu marratan ẹ̀mẹ́jì péré láfún yín láyé láti kọ́ obìnrin tó dá padà lẹ́yìn ẹ̀mẹ́jì yẹn fa'imsakun bi ma'rufin aw fún bi ihsan nínú kó di mú pẹ̀lú dáadáa àbí kó tú túlẹ̀ pẹ̀lú dáadáa. tọ́ ọlọ́ni wọn mi yẹn fa'alu dhalik faqad zalama nafsahu gbogbo ẹni. bá ti bẹ́ẹ̀ tó dáyàwó rẹ̀ padà nítorí kó lè bá para ní ó ti ṣàbòsí ó ṣàbòsí fẹ́mi ara rẹ̀ nítorí títakò tó takò àṣẹ ọlọ́run bá wà gbogbo ẹni tó bá takò àṣẹ ọlọ́run ó ṣàbòsí fúri ara rẹ̀ orí wo lèèyàn fẹ́ kó ní lọ́rùn fi hàn fún màmá ọlọ́run bá mẹ́lẹ̀ báwo ló ṣe ń tó fi wá máa takò fún ọlọ́run ọba tó dá yìí tọ́dọ̀ ọba tó ṣe é gbé tọ́ba fẹ́ mú yẹn òbúkátà pọ̀ ara ni mú yẹn. ṣùgbọ́n sùpáànù lọ́wọ́ bẹ́ẹ̀ náà wá ṣàkíyèsí dáadáa ẹ rí i pé ẹni tá à ń takò rẹ̀ jù ó náà lọ́lọ́ èèyàn sí èèyàn ẹ̀rù máa láti takùnmí ara wọn bóyá nítorí pé èèyàn sí èèyàn yun bẹ́ẹ̀ bá takò fín rẹ̀ yọ ọ̀nà wọn mọ yẹn yọ ọ̀nà wọn gan yẹn ni ṣùgbọ́n màá tó pé tó ọmọ èèyàn mọ̀ ọ́pá àkókò rọ́lọ́ náà tó bá tẹ̀ fẹ́ mú yẹn ọ̀nà oní ọgbà mú yẹn subhanallah ó mú kọ́pọ̀lọpọ̀ wọn mọ̀ ọ́n mà tẹ òfin ọlọ́run bá lójúmọ́ lẹ́yìn ṣùgbọ́n gbà tó ti kó lọ́n bá ròyìn ara rẹ̀ ó sòdodo ó ní ọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ rahmatí ọ̀bọ̀bì ìkẹ́ mi borí ìbínú mi ìkẹ́ ọlọ́run tó borí ìbínú ọlọ́run iná máa mú àwọn abẹ láyé títí dòní inú mú wa káwọn náà ti bẹ lókè pẹ̀lú mi torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni tọ́nà ọ̀bá ti torí ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa ti pa wá rùn kò bá ti torí ẹsẹ̀ àwọn ẹlòmíì dáńjọ́ ń gba ìpayé o ṣùgbọ́n subhanallah àánú rẹ̀ ó borí ìbínú rẹ̀ ńlọ́fà láti sẹ́kù ló gbé pẹ̀lú ọlọ́kọ̀ sáànù rẹ̀. wala tattakhidu ayati llahi huzwa ìgbọ́dọ̀ mú àwọn ayọ̀ ọlọ́run ní nǹkan yẹ̀yẹ́ o ẹ gbọ́dọ̀ mú àwọn ayọ̀ ọlọ́run ọba ní nǹkan yẹ̀yẹ́. الإمام ابن جرير الطبري شيخ المفسرين رحمه الله تعالى وأبو يورو إجازة من تفسير وقيم wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Abu Musa al-Ash'ari ọlọ́run kò yọrọ sí i wọ́n ní anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bínú sí àwọn Ash'ari yóò ní. wọ́n bínú sí àwọn ẹ̀yà Abu àwọn èèyàn àwọn ẹ̀yà ànábì bínú sí wọn. فأتاه أبو موسى أبو موسى الأشعري تدقنوا أو أبا نبي محمد صلى الله عليه وسلم فقال وسوى سقيه يا رسول الله إذا وجيش الله أغضبت على الأشعريين جوابين tí àwọn aṣàárẹ̀ yóò náà ní àbíbáwò bàkàl anábì sì dáhùn ìpè sọlọ́lá àìsílẹ̀ yọkúlò àhàdùkún ọ̀kan nù yà máa sọ ìpè kọ́tọ̀lọ́kùtù kọ́tọ̀rọ̀ àjáàjù mo ti kọ́ mo ti dá padà wọn máa fi gbólóhùn sílé wọn kọ́ ọmọdé ọ̀padà wọn kọ́ ọmọdé ọ̀padà wọn ní ọ̀rọ̀ yẹn pọ̀ ليس هذا طلاق المسلمين wọn eléyìí tẹ̀ ń ṣe yìí o èyí tẹ̀ ń ṣe yìí kìí ṣe kíkọ obìnrin lẹ̀ dá àwọn mùsùlùmí lélẹ̀ àwọn mùsùlùmí kọ obìnrin lẹ̀ bẹ̀ mo ti kọ́ mo ti dọ̀ padà mo ti kọ́ mo ti dọ̀ padà wọn làwọn mùsùlùmí ṣe bẹ́ẹ̀. طلق المرأة fi qubuli iddatiha tẹ́ẹ̀bà kọ obìnrin sílẹ̀ ẹ̀kọ́ ọ̀lẹ̀ kí àkọ́kọ́ àkókò tí ó bẹ̀rẹ̀ ìdá rẹ̀ ní àkọ́kọ́ àkókò tí ó bẹ̀rẹ̀ ìdá rẹ̀ ló yẹ kẹ́ máa kọ́ ọ̀lẹ̀ àkọ́kọ́ ìgbà tí ó bẹ̀rẹ̀ ìdá rẹ̀ kẹ́ máa kọ́ ọ̀lẹ̀ yẹn ni pé àsìkò tó sì mára tán sẹ́yìn òsì ìsúnmọ́ tó ìgbà yẹn kẹ́ kọ́ ọ̀lẹ̀ pé àti sọ pé tẹ́ bá ti kọ́ lẹ̀ báwọn ẹ̀dà bẹ̀rẹ̀ sọ eléyìí ní kẹ́ ẹ máa ṣe kí wá sí pé mo ti kọ́ lẹ̀ mo ti tún dá padà ah, ní ẹ̀dẹ̀rẹ̀ torí di eléyìí. ọlọ́run bá ní wọlé tẹsítàkìlú ayé ti lẹ́bi hóṣùwà àwọn afọ́ǹtẹ̀ sọ̀rọ̀ pé ẹni tí ó mọ̀ ọ̀rọ̀ náà ọba láwà dàbí òun náà gbogbo ẹni tó so pọ́pọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ó tún dá padà nígbà tí ẹ̀rí dá fẹ́ tán kó lè bá tún bẹ̀rẹ̀ nígbà tó tún dá padà tó tún tọkọ̀ lẹ̀ kó lè bá tún bẹ̀rẹ̀ ẹ̀rí dá mí. sòṣùmọ́ aṣọ pé gbogbo eléyàn lẹ́tọ̀ọ́ láti dá padà lẹ́yìn rẹ̀. ọlọ́run bá ti gé kúrú sórí méjì péré ṣùgbọ́n tẹ̀ bímú nítorí kó fẹ́ fara ní ìpèlè kan náà abẹ́ méjì so nítorí délé ìbáyìí ọlọ́run bá ti lé wọ̀ kéèyàn jẹ́ pé lẹ́yìn tó ti kó obìnrin sílẹ̀ ọwọ́ á òun ò fẹ́ padà àmọ́ gbàtẹ́ ẹ̀dá rẹ̀ fẹ́ tán ìlú tó fẹ́ padà. ó sì fẹ́ dá padà fún yàrá èsì fún gbádùn ọlọ́wọ́ fẹ́. apá kan nínú ọlùmọ̀ọ́ ní wàhálà tẹ́tẹ́ kìlọ̀ ayé ti lẹ́hìn ojú wa tó wà nù ayé yìí wọ́n ní náà wọ́n ní tó lọ́wọ́ bá ń tọ́ka sí ni irú àwọn ẹni tí máa pọ̀ ìyàwó wọn lẹ̀ tí wọ́n á ní á yóò ní fún tó la ibẹ̀ yóò lè lè mọ̀ ń ṣe mọ̀ ká ń ṣe mọ̀ ń dáwọ́ lòyẹ̀wò ni eléyìí ọ̀gbádùn wọn kì í fi gbóná yìí ṣeré irun wọn náà lẹni tó yẹ pé ó lẹ́rú ọwọ́ ni mo ti fún ọ lómìnira sábà sọ̀rọ̀ yóò ní mò ń ṣeré mi fún òmìnira lọ́pọ̀ mi wá jáde òmìnira bá subhanallah ọ̀rọ̀ wọn kì fi gbóná yẹn ṣeré àbí fífẹ́ yàwó wọn ní ọ̀fẹ́ yàwó ọ̀wá ló ń bí sọ pé ọmọ yìí wù mí ẹ fi fún mi ọ̀dà àti fún ọ wọn náà ti ní mọ gbà wọn á ní tọ ọmọ múyàwó rẹ lọlé lọ́wọ́ ní ìyàwó bá wọ̀ ń sáwàdà àwàdà kan sínú ẹlẹ́ ti di ìyàwó rẹ torí pé ṣeré àwọn èsì ṣeré ọlọ́run ni wàlá tẹ̀sítà pẹ̀lú. ayat Allah huzwa ẹ wò gbọdọ̀ mú àwọn ayé ọlọ́run àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ̀kalẹ̀ ní nǹkan àwàdà o. Ibn Abbas radiyallahu anhu nínú nǹkan tí Ibn Marduya wọn gbà wọ́n wọ́n ní ọkùnrin kan ló kọ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ń ṣeré ń tàwàdà kéde ní dọ́gba lérò ni pé òun fẹ́ pọ̀ lẹ̀ ọlọ́mọba sọ àyà kalẹ̀ pé wọlé ẹtẹ dàkébù àyà ti lẹ̀ yé ozuwa ẹ gbọ́dọ̀ mú àwọn àyà ọlọ́mọba láwàdà torí ẹ nísìnyí ti dírámà ìsáwàdà ẹ̀lẹ́ orí ìtàgé àwọn wọn ní róòlù kan plé nínú eré orí ìtàgé yẹn ọ̀rọ̀ tó máa tó wá jẹ mọ́ pé ìyàwó rẹ ti ń bẹ́ẹ̀ lè kọ́ lẹ̀ ọ̀wá ló ti kọ ìyàwó rẹ lẹ̀ bàbá sọ lẹ́nu pé ìbáwádà là ń ti gbà yẹn àwàdà orí tẹ́lẹ̀ fa àgbéyàwó rẹ fọ́nà ti kọ́ lọ tó ní ti gbà wàdà. so anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti fi hàn wá pé kò sí àyè rí kò sí àyè àwàdà. nínú fífẹ́ àbí kíkọ obìnrin àbí nínú fífún ẹrú lómìnira wọn kì í fi sáwàdà. torí ẹ anabi sallallahu alaihi wasallam wọn ni man talaqa aw a'taqa aw nakaha aw ankaha jaadan aw la'iban faqad jaza alayhi. wọ́n ní gbogbo ẹni tí ọba kọ obìnrin sílẹ̀ àbò fún ẹrú lómìnira àbò gbéyàwó àbò fọmọ fúnyàn kò bá jẹ́ pé kò ṣeré kò bá ti jẹ́ pé eré ní ṣe gbogbo ń ta awé òfin kó ti ṣe ọba péré ló ń ṣe kó ti ṣe tó bá kọ obìnrin rẹ tó lérè mọ́ ń ṣe ń ṣe lára rẹ ti kọ́ lẹ́nu bẹ́ẹ̀ tó o bá fún ẹrú lómìnira rẹ̀ tó a lè rí lòun sí owó rẹ̀ ní kò lè sọ́ọ̀lẹ̀ ó ti di òmìnira bákan náà sẹ́ẹ̀ máa fẹ́ àwọn tó lè rí lòun sí pé àwọn tó pé méjì ńlẹ́ bó ló ti ń ṣe wọ́n gan tẹ́lẹ̀ wọn àwọn kó wọ́n ti yanjú rẹ̀ kò sì tún gba ìkọ́pá kẹta tọ̀ ọlọ́run ọlọ́lá máa ń gbàdúrà bẹ́ẹ̀ ẹni tó so é gbé ọkọ̀ ọmọ fún yẹn àbẹ́ni tí wọn fọmọ sọ kó máa bá ní tọ alágbàtọ bàbá ọmọbìnrin tí wàá sọ fún pé bẹ́ẹ̀ bá rọpò bẹ́ẹ̀ bá rọpò fún kọ máa bà lọ sọ Ọlọ́run amọkọ wa tọ ọkọ wa ní ó wù òun òun gba sí arábìnrin wọn náà ti ní à á fi fún ọ ẹ fi fún mi ọ̀dà á fi fún ọ kò sì gbà. Bàbá gbé mọ́tò dè ẹ bá ń kọ́ ẹrù rẹ̀ ọkọ̀. òun bàbá bá ní kókìn àwàdà màláàrin àwàdà kìn ó sì di ìyàwó rẹ ọlọ́run ti lù ú lóúnjẹ ọ̀parí torí ẹ̀ gbogbo ẹ̀yìn máa ń sáwàdà káwàdà àwàdà ọ̀pọ̀lọpọ̀ ló ti fọmọ rẹ̀ lọ́kọ̀ọ́lọ́dọ́ tó ti pẹ́ tọmọ tún á dàgbà fi mi tí máa kí lẹ bí obìnrin àwa láàfẹ o ti fún yín àwa náà ti gbà ẹ̀yin mélòó lẹ fẹ́ ń bẹ wọn náà sọ afẹ́fọ́ máa wà o àti fún yín fún o àgbà ti di ìyàwó ọmọkùnrin sí mi nígbà tó náà wà ní tó náà wà kékeré o. bàbá wa dáwà fún láwọn òwúrọ̀ àwọn ọ̀kọ̀ọ̀kan wà ó torí kí dídá dídá kẹ́ ẹ fẹ́ràn ara yín kẹ́ tó fẹ́ràn yín ní Islam àbí ẹ̀yẹ wa torí ẹ̀yin lẹ́ máa tẹ̀ ń tan ara yín jẹ tẹ́ kẹ́ ẹ fẹ́ mọ́ wa rẹ̀ sá fẹ́yàn lè mọ àwọn èèyàn kó tó di pé wọ́n ríra wọn wọ́n di ìyàwó àlùkò ara wọn lè mọ ara wọn lódodo wọn máa parọ́ fúnra wọn kamọfúlágì èèyàn tó dé èèyàn kó paraku yọ máa ṣe èèyàn rí hán lọkùnrin àbí lóbìn títí tí èsà fi rí ẹnì kejì mú láti bá ti rí mú tí wọn wọlé lọba yọ wá lọba tí wọn yọ wọ wá lọba máa wò pé ha ẹ jọ báwo ni ilé tí fúlàní ti ń fè ní alhamdulilayi ilé tí wọn rí bá. ẹni tó ń fẹ́ ọmọ rí bàtàbàtà tó tọ́ fẹ́ sáà ti yẹ sáà ti wọ̀ ọ̀hún lọ́gbà bẹ́ẹ̀ torí di eléyìí bẹ́ẹ̀ àmọ́ wa kọ́ ṣe bá fẹ́ mọ àwọn ààrẹ ní rọ́ọ̀nù Islam kò nígbà tí ó ní ọmọ ànábì sallallahu alaihi wasallam wò Fátímà tí Fátímà náà sì fóun náà fẹ́ wọ́n so ìdílé ni ọdún mẹ́ta wá rẹ ni ọdún kan wá rẹ ni ọdún méjì wá rẹ ni ẹni máa kú tí bàbá kan bá ti lóun fọmù fẹnìkan láti kínkínní tìtì ìyàwó ẹ wọn kàn kó sọdá kí wọn gbogbo ìgbà tó lọ wọn bá bá ti torí rẹ gbogbo eré tí ò ní túmọ̀ àwàdà káwádà sùnwó wọlọdì náà akẹkọ mọ wa ògbólógbò ọba dàgbà yọ ọmọ yọ ọlọkọ ọtí ẹ fẹyẹ yọ lọkọ tẹ afẹfọmọ wa ẹgbọn afẹfọmọ yìí àwọn òfin fún yín sá kẹ wà very clear tọ àwọn wa mọ pé bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà mọ pé bẹ́ẹ̀ ni ọmọkùnrin náà mọ pé bẹ́ẹ̀ ni nínú mọ Ọlọ́run tẹ bá padà fífọkọ mi ìyàwó yín àwò. pé àìmọ̀kan ọ̀nà torí ẹ̀ nípa wá ìmọ̀ nípa ẹ̀sìn wá àti sọ̀rọ̀ àwọn tí ọ̀dà yìí. bẹ́ẹ̀ má ló ń ṣeré ìyàwó tó fi fún ọmọ ti di ìyàwó rẹ̀. àjọ àánú bọ́ọ̀sì àti dàgbà àìsàn ọmọdé and travel ìyẹn náà wá yà láì mara wọ́n rán kíkan náà kọ́ ju rẹ̀ ti mú sójú náà ni wọ́n máa wò wọ́n mọ what is behind the cloud táwọn mo bá discuss ẹ̀ mo gbàdúrà yẹn mo bá rí pé bàbá rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ bàbá rẹ̀ rí pé ẹ̀ ń lọ sí kò àti adébàdì àti kánò bàbá rẹ̀ rí pé ọ̀rọ̀ yìí dẹ̀ wọ̀ mo ní láti discussion yẹn lóboró ẹkú láìkì láti abẹ́rẹ́ fi fún mi àfi fún ọ mo lè gbá ọkọ nínú ọba nìbàdàn láti fẹ́ dúró bàbá àmà pàdé láyọ̀ so à ń bẹ̀rẹ̀ èrè ẹni kí à ń bẹ̀rẹ̀ ẹni ọ̀mẹ́rẹ́ nínú òfin ṣẹlẹ̀ ọ̀mẹ́rẹ́ rárá tẹ̀bá ti lè tètè sọ parí. sáhálì kò jẹ abẹ́rẹ́ ń ta aṣọ àṣọmá láyé láyé wà nísìnyí ẹ̀dí ìfẹ́ fọmọ fọkọ ìfẹ́ fẹ́ ẹ ti gbà kò sí wàhálà kankan so ẹ ti wá wí pé a fi fọ ọ ló ń gbà bó ti ṣe ló ń gbà lọ́ba fi hàn pé ọmọ tẹ́lẹ̀ fi fún mi ẹ máa gbà ẹ mọ̀ pé ẹ̀fẹ́ fi fún mi tẹ́lẹ̀ rọrùn gbóyún ọgbà lọ́tẹ̀ wọn bàbá jáde jáde tọ́jú fi wàhálà jáde wọn bá ní àfi fún ọmọ à alùkálà mi ti gbẹ bẹ́ẹ̀ o ti gbẹ wọ́n ti gbé ó kì í ti gbẹ ìwé ti gbẹ tàbí àti bela lára So, tó ọlọ́run lọ́yìn lọ ló tó nítorí délé eléyìí túmọ̀ sí pé ìgbà tí èèyàn bá mọ kí láti ṣeré kí là máa mú ní pàtàkì kọmọ kí ni èsì nǹkan eré ọyẹ kéèyàn bá dà ọ kódà ọyẹ káwọn obìnrin ọmọ yẹra fún wọn nítorí bí ó ti kọ́ ọ lẹ̀ náà tó yóò dòun sílẹ̀ tí o ní mọ̀ pé ọ sọ ìyàwó ìdíkìnnì èèwọ̀ fún irú wọn ni máa ń fi kíkọ́ kíkọ́ ìyàwó wọn ta tẹ́tẹ́ ìpè tó bá lọ jẹ́ ló ń wí ní Chelsea òun kọ́ ìyàwó rẹ̀ ó fi tẹ́tí àbí òfin tẹ́tí wọ́n ti wí ní kí ìyàwó ṣe kí ni kọjá bẹ̀rẹ̀ ní ẹ̀rọ á pé á ah, sí Islam ló ń bọ́ọ̀lù á ah, ah, Islam ń bọ́ọ̀lù á kò ń bọ́ọ̀lù á nǹkan mìíràn tó yé wa àmọ́ ń gbà tí wọ́n ti sọ pé tí wọ́n bá fi lè wí ní àwọn tí ọ̀yẹ́ kí wọ́n wí ní lọ́pọlọ tiẹ̀ àjẹ́ pé ìyàwó rẹ̀ ọ̀kọ́ lẹ́nu tó alákòóbọ̀ ọ̀kọ̀ọ̀kan àbẹ ẹkọ ni ìyàwó ní pọpọ ní aka ní dòndò pé ọkọ fẹẹ di wọn gbá rẹ ká ọkọ sì ti fẹnu wa rọọfù dá wọn wá múrò ìwà abáyáwó sẹmọ pé orí iná tó bá fi òróró sí so òróró ń lè jólé lórí ibu ọkọ ẹnìkó lórí ibu gángan nù torí omi ìta òbí ń pè lọ lórí ibu wọn lè má jòló àmú lórí ibu gángan ṣògbó lórí ibú burúkú à ń pọn lé òun lè gba tẹni jẹ ó ní àmọ́ ẹ lọ ó ní ká máa lọ pẹ̀lú gbogbo dọ́sìn ọmọ tó ti wà ńlẹ̀ báyìí ìtọ̀ ó ti sọ ìtọ̀ níta fi pè ọ́ lórí ibú náà nù kò ronú tó fi ń sọ̀rọ̀ torí délé ìyẹn ti àwọn gbólóhùn ẹ̀yẹ kiri wà láàyè ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra afẹ́yàwó afẹ́rú akọ obìnrin sílẹ̀ àbí obìnrin kọ̀kọ́ ẹ̀ gbọ́dọ̀ fi ṣeré o tẹ́ ẹ bá ti wí o ti mú un tán ọlọ́ni wala tattakhidhu ayati Allahi huzwa. nínú ìtumọ̀ tí wọ́n tún fún un. يقول سوا قتل عبادة بن الصامت رضي الله عنه نلقني آية النبي صلى الله عليه وسلم بما نصفون عليه أقول لك وصفكم مين pé mo fi ọmọ mi fọ tọ ìwọ náà ti sọ pé mo pa bàtọ mọ àwọn akutọ gbà oníkàwá múyàwó ní wàá ń là á. ṣeré ṣeré báwo kọ́ padà sẹ́nu ẹ̀ ó gbéyàwó ẹ̀ lọ́nà mo yé tí a bá wá kọ́ dínà táwọn gidi gan kú sẹ́nu ọ̀nà kó o ní rọ́nà wọlé lọ gbéyàwó rẹ̀ láíláí ọmọ ìyàwó rẹ̀ ní àtijọba kọ́ lẹ̀ tọ́ba lómi wọ́n ti nà wọ́n tún máa sọ yìí pé àwọn fún ẹrú àwọn lómìnira nígbà tẹ́rú bá fẹ́ máa lọ ilé wọn sábà ní àgbọ̀lọ́ ah, lọ mò ń ṣeré ni o tọ́wọ́ jáde fún ẹni ó kàbò lọ́lọ́ bá sọ àyà ìka pé wọ́n láti dàkìbò àyà ti lẹ́yìn ọ̀zọ̀ wa ìmọ̀ mọ àwọn àyà ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ mọ ní nǹkan àwàdà o. torí ìlànà ìsọ̀rọ̀ wà àbárí mùsùlùmí. نسق ثلاث من قالهن لاعبا أو غير لاعب فهن جائزات عليه àwọn kan mẹ́ta kan ẹni tó bá wí tí ń fi ń ṣeré àbí kòkò èrò eré pẹ̀lú ẹ̀ gbogbo ẹni ọ̀sẹ̀ lórí ẹ̀ kíkọ̀ obìnrin sílẹ̀ fífún ẹrú lómìnira àti ìfẹ́yàwó àbí ìfọ̀mọ̀fẹ́. تريد إليه هو من رواية من ثلاث جدهن جد وهزلهن جد في كم متى من أمام كوكو كوكو نان وأملاوا دا يدي كوكو ملوا وأتاكو عن كم متى ọlọ́ni wọn kúrò ní amẹ́tẹ́lọ́ọ̀hì aleikum ìrántí ìdẹ̀rẹ̀ ọlọ́run tó bá ń ṣe fún yín irú yín kọ́lọ́ ẹ̀kọ́ mọ mọ́rọ̀ ọlọ́run láwàdà tọ́lọ́ náà bá ń ṣe ìdẹ̀rẹ̀ àlẹ́ yín lórí ọ̀rọ̀ ànábì Muhammad sọlọ́lá àdìsọ́nà ṣe ń pẹ̀lú ìmọ̀nà àti àwọn àlàyé yéké tẹ̀lùwà náà lọ́wọ́ ẹ̀ka tó máa fọ̀rọ̀ náà ṣeré kọ́ yẹ. àwọn tí ò rí tí wọ́n ti sí náà tọ́lọ̀ ń bí wọ́n sí táwọn máa fọ̀rọ̀ ọlọ́run bá àwàdà tẹ̀mọ̀ bá gbé àti màdí abájọ bẹ́ẹ̀ ti màdí abájọ bùkátà nu wọ́n pé òun ṣe mà ṣe má bínú ti kéde tó o tún fẹ́ kí lóore o ti tẹ́lẹ̀ náà èèyàn sọnù o mọ̀rọ̀ ọlọ́run láwàdà o wá ní ah ọ̀rọ̀ rẹ mọ̀ ìyàmí lẹ́nu kí ni yẹ ọ lẹ́nu mbẹ́ àló ti dìnà kí ló tó tún yẹ ẹni tó dìnà tẹ́lẹ̀ náà bí kò mọ̀ bu wàkíwà inú wàkíwà náà sì ni kò mọ̀rọ̀ ọlọ́run láwàdà àmọ́ ọ̀wọ̀ yìí sẹni tó sìn o kì í sì sẹni tó lọ bínú kódà ọ̀kan náà ọmọlẹ́yìn anábì ànábì àfinimànà ànábì tó sàlàyé yékí nípa akínimànà yàtọ̀ sí ti fèsìnà ọ̀kan náà ọmọlẹ́yìn wọn ni wọ́n sí wọ́n lọ́wọ́ ayé káàkó mọ́rọ̀ lọ́wọ́ baláwa ọ̀yẹ́ wa. ولا تتخذوا آيات الله هزوا báyà ti ti wá wá agbọ́ ìtumọ̀ rẹ̀ yé láì máa sábà bí tọ́fà tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ gbogbo ìdá awé ọ̀hún ìpè báyọ̀kùnrin kan máa sọ báyìí mú àánú ṣeré ni torí kéèyàn lè mà kí ló fà tó lọ́n fi sọ àyà kalẹ̀ ṣùgbọ́n àbùkátà láti mọ sábà bí tó lọ́n fi sọ àyà yìí kalẹ̀ ká tó lè fi ṣiṣẹ́ torí tùmọ̀ rẹ̀ yé wa láì má tó fà tó lọ́n fi sọ kalẹ̀ láti ti mà ní òfin ṣẹ̀rí à pé gbogbo àyà tó bá rí báyìí èyí tó ti kọ́ àmọ́ túmọ̀ rẹ̀ láì má sábà bí tó mú wa àmọ́ sọ pé àlàyé bọ̀ tó fi ha bẹ̀ ọ̀mú mi lọ́kùnrin làbẹ̀ kòsó níta àwòye sí ń bẹ̀ onáà ní gbólóhùn rẹ̀ tọ́kẹ̀tọ́ kárí kìí ṣe sábàbí rẹ̀ láwọn àwùjá fún máa túmọ̀ rẹ̀ yìí má lórí àwọn ẹni tí máa gbé mọ́kànmọ́ fún yàn tí wàá pé mo àbí mo fún ọ lómìnira tí wàá àbí mo kó obìnrin eré jùlọ ní fún wa bí àwọn onísọkúsọ nínú àwọn afá torí pé gbowó gba náírà gba àwọn èèyàn máa darí àwòrán lọ síbi tí ọ̀dà wọ́n máa wá gbogbo ọ̀nà láti sọ ìpọlọ ń dá àpọ̀ rẹ̀ nínú àwòrán ọba wa dá àpọ̀ rẹ̀ tí wọ́n sọ fún gbogbo ẹni tó tẹ̀ wá dá nínú ni wọ́n wà lùjẹ́ kátó wọn dá akọ rẹ pé ìwọ lágbájọ wọn sàmì ìlú la dá akọ sàmì kọ wà lùdẹ̀nà ambọ̀sibọ̀sì níjọ làgbà ti sọ kalẹ̀ níjọ wọn bí wọ táwọn àgbẹ̀ wọ lọ́lọ́run dá akọ nígbà táwọn náà ti rí ọlọ́pọ̀ ọ̀nù dídìrín àwọn náà wọn á lo abọ́ orí wọn wọn fi ń tàn ọ́ jẹ láti gbowó lọ́wọ́ rẹ̀ ọkùnrin àti tó ti sọ kalẹ̀ one thousand four hundred and something years ago wọn wà máa parọ́ fún ọ pé ìwọ tó dénjò Ọlọ́run wa dá akọ tiẹ̀ náà alukurani Ọlọ́run dá akọ anabi Ibrahim náà alukurani wọn wà ní wọ Ọlọ́run dá akọ ìwọ bí anabi anabi Ibrahim ni wọ wọn máa fi alukurani ti yẹ̀yẹ́ torí kí wọn náà lè náwó gbogbo àwọn ọmọ yẹn nítorí ọ̀dà náà ṣe Ọlọ́run wà láti ṣàkóso àyà sílẹ̀ yìí ọ̀rọ̀ ìṣòwò ẹ gbọ́dọ̀ mú àwọn ayọ̀ ọlọ́run ní nǹkan àwàdà o ẹ̀yin lẹ́yìn máa ń tẹ́ ẹ̀jẹ̀ yó tẹ̀sí lọ sọ àdúgbò kan nílọrin ní pàkátà ẹ̀yin lẹ́yìn máa tún máa rìn ẹ̀ wá wó sùnsùn ní ọlọ́tí ẹ̀ tó dá àdúgbò yìí lálùkọ́rọ̀ án wípé lẹ́lẹ́dẹ́ bíbá gàdá mọ́ bá a kà á ibi lọ jọra o. inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan bi Bakkata àárín gbogbo mẹ́ta gángan ọwọ́ ní kàtà ọwọ́ ní bàkàtà ẹ̀dá kí ló ń sọ wọn di ọmọ ẹ̀yà ara tí ìbá ti sọkúsọ àwọn tí wọn gbàdúgbò náà máa ṣe ọmọ àyàn yẹs kọlọńdà kọ àdúgbò àdúgbò àdúgbò subhanallah ṣùgbọ́n máa ń ti ẹ̀yẹ́ mi jẹ́ máa wọn àti gbogbo ara bàkátà ẹ wàá dúpẹ́ fọlọ́ lórí orí tó ṣe fún yín lórí o fọlọ́ ń dá akọ àdúgbò yín ní alukur'an wọn ló ń parọ́ tọ́lọ́run dàpọ̀ ọ̀jẹ̀bú sára iná àkùránì láti fẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ àwọn aláàjẹ̀bú. ó ní alladhina ja'u sakhara bil wadi. àkùránì ti yẹ yẹn ja'u sakhara ó ti wá di ìjẹ̀bú sára. ọlọ́run bá ń kìlọ̀ gbogbo irú àwọn sọ̀kùsọ̀kù pé wàlẹ́ tẹ̀síàkìrú àyà ti lẹ́yìn kóso wà. ẹ gbọ́dọ̀ mú àwọn ayọ̀ ọlọ́ọ̀mí ìkàyè jẹ́. orílẹ̀ eléyìí wọn kọ́ ayọ̀ lọ sí àwọn eléyìí náà lẹ́yà pé ní olùmọ̀ Islam àbáwọn alágbe alágbe tí o sẹ tí o máa ń dá àbí sàgbé tí kò náà kúkú máa wúlò yìí táwọn alágbe máa gbé bá bí á la tí ọ̀sán mi àpò èmi ènìyà bá a rí ala tí ó tàn dukọ ọmọ afa kurani ti yẹ lọ o tún akóláwà nítorí pẹ̀lú rọ pé àwọn olùmọ̀lá àbọ̀ òkúrò àbà ń sọ sọ grade one alukurani sere alukurani tó lọ sọ pé lọ́wọ́ anzalna hada alukurani ala jabali lọ́rọ̀ èyí tó wò kọ́ọ̀ṣì àná. متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ọlọ́run ìbá ti bá sọ àkùránì ìkàlẹ̀ sórí àpáta ọba rí tí ìtẹríbọ ọkàn mú àpáta tó sì máa fọ́ wómúwómú nítorí ìbẹ̀rù ọlọ́run tó ṣùgbọ́n àwa ń kọ́ أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها ẹsẹ la ka ẹsẹ alukur'an daṣẹ ọdadu pàgàdà gbọdọ gbẹ lórí ọkàn àwọn yẹn alukur'an jẹ pé tọlọmba fi bókù sọ̀rọ̀ ó tó mu dìde tọlọmba sọ kalẹ̀ sórí àpá ó tó mu pọ wọmuwọmu Ọlọ́run làwọn àpèjú yẹn ni ẹ à ń gbé kalẹ̀ fáwọn èèyàn wọn lè bá ronú ṣùgbọ́n wọ́n gbọ́ etí ti di àti rọ òjé tí wọ́n yọ sétí ó ti gbẹ mọ́bẹ̀. ọ̀rọ̀ tó sàǹfààní ò lè rí inú etí wọ̀ á ń bọ̀ síbọ̀ sí pé ó sara láǹfààní. lọ́fà ló fi jẹ́ pé báwọn olùmọ̀ọ́sẹ́ ń ka àwọn àtìrà lóríṣiríṣi láti wá sọ tó nítumọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ làwọn sọkúsọ náà ń ṣe rìsáàtì lóríṣiríṣi ń yàrá wọn lórúkọ èwo láti gbé yọ lónìí irú rọ́wọ́ yìí wọ́n ti gbọ́ yìí pọ̀ ẹ̀dá fún wá mí ló kọ́ pọ̀ ní olùmọ̀lò irú wọn ló ti pọ̀ jù láwùjọ irú wọn lẹ́yìn mọ́ àràmà nígbà tó yẹ pé rọ́lẹ̀ fẹ́ rọ́lẹ̀ kàkún bọ́ba hakẹlẹ̀bẹ̀ ẹ̀dùn ẹ̀dùn kórì gbà pé kẹlẹ̀ nínú àlùbáríkà rọ̀ rẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀kọ́ subhanallah àbíbi ẹ̀ ń sọ sọ́ọ̀tì ọbẹ̀ gbowó lọ́wọ́ aláàjì kó kà ó ní wọ́n sọ̀rọ̀ kó ká pọ̀ ìmà ìwọ ni kó kà mẹ́tìrì tó lọ wàtàrà kó kà wọ́n fi wà nẹ́bi sílẹ̀ kọ́ ìmà ní dúró ọwọ́ ni wọ́n sọ̀rọ̀ kó ká pọ̀ ìmà torí ìjẹkújẹ ó mú wọn máa sọ̀sọ̀ kó sọ̀rọ̀.

láti máa ń kún gé láhàn àṣekè nọmba kí ni fi ń sọ ẹ̀gẹ́ ẹ̀wọ̀n kíkọ̀ púpọ̀ wà láàyè tún sọ mí apapapapa ọ̀jáde mi àbí ìtọ́fẹ́ sọ̀sọ́ kú sọ́jọ́ mi tí ó wù ú tẹ̀ ó ní ẹ̀sọ́ ra fún márèjì marriage òyìnbó ni òkè english word ẹni sọ̀rọ̀ fún marriage ó ń torí pé marriage mi <laughs> marriage mi náà subhanallah nítorí wọn fi marriage lẹ́gbẹ̀ẹ́ iná ni kí wọn lọ lọ́wọ́ ọlọ́run dálé jẹnu látara aná wọ́n wá pé marriage iná. Irú àwọn kún àárín àwọn Yorùbá yìí wọn máa sọsọ sọ tí wọn sì tún máa dáwó fún wọn kí á àgbàdùn yìí pàpà á kí lè gbádùn nínú ọ̀rọ̀ náà sọ wọn sì sọ pé irọ́ ń ta láàrin Yorùbá bí àkàrà gbígbóná màtẹ́nì kan wá sí sòdodo kí ni gbogbo nǹkan náà ni ọ sábà Islam ò lé báyẹn. ọkè nígbà tó fi Islam rọlẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀ Islam ìtàn jẹ́ islam ìtànrọ ìtànrọ tí ò sí níbi kankan tí ò sí lápọ̀lẹ́ mi kankan wọ́n kàn máa ronú gbérò kalẹ̀ ni. sẹ́yìn náà ti mà torí sẹ́yìn máa ti sọ́ọ̀lẹ̀ láwọn ti ń parọ́ lẹ́yìn náà ti gba àà bàbá ìgbòho eléyìí ò lè sí lápọ̀lẹ́ mi kàdà rè <laughs> àmẹ́rin ilé ìjà rọ àánàkùnmọ̀lá àánàkùnmọ̀lá àánàkùnmọ̀lá azọ èpè ni <laughs> so ètò lágbára lè sọ yẹn áánà kùmùlà ọlọ́nkọ́ pààyàn nìsín nù ẹ̀ẹ́dẹ̀ làwà wa ẹ máa sọ dáadáa torí ègbè lẹ́sẹ̀ fún wọn áánà kùmùlà áánà kùmùlà bẹ́ẹ̀ lẹ́yìn mọ̀ àmọ́ áánà kùmùlà ọlọ́nkọ́ pààyàn nìsín. so gbàdé ẹ̀gbọ́n lárúbá lọ́fà ẹ̀rí pé àwọn àbá ńlá ṣẹṣẹ àná tó ń lọ àfọ inú rẹ̀ ọmọ ẹ̀dùn. èpè wọn ṣe fún ọ ńgbà tó ní òkú kúmọ lárúbáwá ni pé àná kó lọ lọ́kọ̀ padà mọ́ ni. dípò kí sọ pé àánà kò mọ̀ àánà kò mọ̀ yorùbá ọ̀rọ̀ ayé gbogbo ilé àánà kò mọ̀ so ọlọ́ni wọ́n kúrò ní àmì ẹran ìdẹ̀rùn ọlọ́run ọba o ètò ọlọ́run ọba ti fún yín o nípa torí àwọn ọba akẹ́kọ̀ọ́ sọ pé àánà kún un lọ fún wa o àánà kún un lọ tí ọba ti sọ bẹ́ẹ̀ aago wọn náà àánà. tó wàgbúrú ni'matallahi alaykum ẹran ti ìdẹ̀rùn ọlọ́run tó fún yín o wàláàdì ọlọ́run ti dẹ̀rùn àkọ́kọ́ tọ́ba mọ́ lórí ipa àti ẹ̀wà mú chance jíjọ kan ní ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọmọlẹ́yìn tó tún gbọ́dọ̀ gbà wàlá yóò ti tó ń dẹ̀ra. ẹran tí káwọn kan sẹ̀mí láàrin ayé ìgbà anabi Ìsá sanabi Muhammad sallallahu alaihi wasallam táwọn ò lánàbì kan. tọ́ àwọn náà dídá náà lọ́nà sá dáhùn náà. sòṣùgbọ́n àwa ní ìsìnkí àlàáfíà ti tààrà náà rí tọ́lọ̀ fi ṣe ti wá lórí ire báyìí àfi ká máa dúpẹ́ fọlọ̀ wàlá ìdẹ̀ra ńlá lọ́lọ́run ti fún wa tá a jọ kan nínú ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ìdẹ̀ra ńlá tọ́lọ̀ tó ti fún wa ó ní pé ó wù ú ká má bẹ ní ìgbà ayé ànábì gángan ìdẹ̀ra ńlá tún lè léyìn náà gbà mí àbí òye wa tọ́lá ló máa mọ ọ̀rọ̀ olórí rẹ̀ pé ah! káàkiri ayé ànábì mọ̀ wá kàtí ayé ànábì èèyàn púpọ̀ náà wá láyé ànábì tí wọ́n sori ibu tọ́lọ̀ tún dá akọ wọn náà alukur'ani tí wọ́n sori ibu náà láti sọ pé kìí ṣe gbogbo ẹni tọ́lọ̀ ń bá dá akọ náà alukur'ani náà ló lórí rẹ̀ fìràwọn náà ẹ̀mọ ìgbà lọ́lọ́ ń dá akọ rẹ̀ náà alukur'ani bá sẹ́wọ̀n kí lè mọ́ mú ńlá nínú àwọn tó gbókùn tó pọ̀ nínú àwọn ọmọ ẹ̀ná lọ́wọ́ Abu Lahabi wọ́n tún torí rẹ̀ sódidi súrà kalẹ̀ okùnrin lọ́gbà gbókùn gbogbo okùn bú ni níbo ló kọ rẹ ti wá máa ń kura so nítorí délé nígbà tẹnìkan láyé àwọn tàbí ẹ̀yìn àbí láyé àwọn sàábí náà ni ẹnìkan wá sọ pé ah, ẹ̀yin ẹ̀yin ẹmú jáà ẹ̀yin bá nàbí sáyé àwa owó wa káwa náà ah, àtìkú yẹn àbá ṣẹ́gi tó ní ẹ̀ pápá nu mọ́ <laughs> ló ti wọ́ náà ló ti ṣe nǹkan rẹ̀ torí ẹ̀mú yìnyín náà ló bá nàbí gbà yìí tó sórí bù. torí ẹ̀ àánú ọlọ́run ó ti tó nǹkan rẹ̀ náà lè yàn ṣùgbọ́n àwùlẹ̀ máa ń sáré ẹjẹ́ pé ìbàjẹ́ ayé ànábì ayé tó ti yí ọ́ náà lọ wáyé torí ń gbà wọn pé èèyàn bá wá ń gbà náà ẹni tó wà mùnáfíkì pọ̀ ní ìsìn àbí ọ̀pọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí àwọn náà níbi pé tọ̀ tán ni wọ́n Abdullahi tòtẹ́ ìsìn máa pé gbogbo àwọn eléyìí nọ́mbà burúkú làwọn náà mú. tó àmọ́ ní ìsìn ó sì sẹ́pẹ́rẹ́ ó lè jẹ́ pé nífàkù grade eh, kí náà pé fear level lọ́wà àmọ́ bá gbégbá ni à yọjẹ́ ẹbí wéjìlẹ̀ ṣùgbọ́n alhamdulilayi torí di eléyìí torí ní fáàmù ó léwu ẹ̀rí pé rọ́mà ọdún yẹn lọ́wọ́ àwọn fúnra rẹ̀ gan béèrè lọ́dọ̀ ọ̀dà ìfà kíkí sí ní ní dáná bí pé múna fi dákúsọ fún mi ó lò ó sínú ẹ̀ sọ fẹ́lómi màlátọ̀ nínú fẹ́lómi bá bí mi ní tó àkìrì ó túmọ̀ sí pé kìí ṣe nǹkan eré torí di eléyìí àsìkò tó dáa náà là inú ìdẹ̀ra tó máa ti fọ́ ànábì tó ti pé tíra tọ́lọ̀ ń fi ran sáyé ń bẹ̀ àbọ̀sọ̀nù ọ̀sọ̀nù ẹ wá mú ànábì mi wá tó ti pé tíra tọ́lọ̀ ń fi ran sáyé ń bẹ̀ bọ́lọ̀ ń ti ṣe fún kò sí. bí wàá bẹ̀rẹ̀ sí wá àtijọ́ gbẹ̀dà òkè àmẹ́ ní rí séyìí ò tiẹ̀ tó ọ dúpẹ́ fọlọ̀ tó dúpẹ́ fọlọ̀ alukurani ti wá ní bọ́lọ̀ ti sọ kalẹ̀ ní tẹ́yìn ńkọ́ kò sí oríṣiríṣi nǹkan ti wọnú ẹ̀ àti ẹ̀sùn rólì jìnnà àrólì jìnnà translation láàrin ẹ̀yin náà ti mọ̀ pé translation ẹ̀ ti ọ̀pọ̀lọ ní sá ṣùgbọ́n ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ wáyé ṣé iṣẹ́ ọpọlọ la fẹ́ kà ní àbí ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ la fẹ́ kà torí délé ló ti túmọ̀ sí pé ẹ̀rí translation English kò ní jọ translation yorùbá lórí wẹ́ẹ̀dì kan translation ti yorùbá kò ní jọta hausa lórí wẹ́ẹ̀dì kan ẹ sì níwèé kan náà lẹ́jọ́ ń ka àwẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ alukurani ti yorùbá ń kà bọ́ba ka fàtíà bẹ́ẹ̀ làwùjọ ṣe ka fàtíà bẹ́ẹ̀ ni ibo ṣe ka fàtíà bẹ́ẹ̀ ni lágbáwó ṣe ka fàtíà ọwọ́ àtúnṣe tá a lè máa ṣe òun náà ní pé kẹrọ àti ẹ mùjàwádà tún kẹrọ àti ẹ lẹ́yìn mùjàwádà wọ́n máa tẹ̀júwéèdì eléyìí ọ̀ máa tẹ̀júwéèdì bẹ́ẹ̀ láti sọ pé wọn náà lọ kọ́ tẹ̀júwéèdì àmọ́ fàtíà náà ló ń torí ẹ̀ ṣé fàtíà ní nǹkan ṣe nígbà tí lè má mú yín sọ pé wàhálà rọ́ọ̀lì àbáhan lè má mú yín ní o straight. ahọ́n rẹ̀ lọlọ. àmọ́ wọ́n lọ bọ́ọ̀lì nígbà gbogbo inú àlùkùránì kò síbi kátà tó tóbi wọ́n lọ rọ́ọ̀lì àbí wọ́n lọ láàlì kò ti ń jẹ́ bẹ́ẹ̀. wọn bọ́ọ̀dì yẹn pè ni wọ́n sọ di rọ́ọ̀ wọn ò pè ní àwọn kan sọ di hàn àmọ́ wọ́n lọ bọ́ọ̀lì bọ́ọ̀dì náà bọ́ọ̀dì mọ́gẹ́lúbi báwò. so ẹ̀jọ̀lọ́ bá fi lè má mú bá ń sàdánwò fún ọ̀pọ̀lọ́ náà sànù wọn. gbẹgbẹ́ yẹn ní mọ́gẹ́lúbi. nǹkan àwọn jẹ́mọ́ lọ bá a wípé bàbá ẹ̀dá kù wọ́n ní kí ní kàn jẹ́ tẹ̀síwì ẹ̀pọ̀. so nítorí gẹ́gẹ́ ní mọ́gẹ́lúbi ń kí ẹ̀ ṣe kúránì wàlláhi kí ẹ̀ ṣe kúránì mọ́gẹ́lúbi báwò so eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn yóò túnra wọn sí bọ̀tà alukurani ò pìọ́ alhamdulilayi torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé transliteration gan tí èsì translation transliteration gbígbóná lárúbáwá yẹn kakọ pẹ̀lú ara ti latin ìyàpọ̀ ẹnu wà ń pa pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ torí pé ìdí tí òfin tọ́ a lè ti kọ́rù rẹ̀ nínú àwọn ìwé wa ọ̀ àmọ́ ọ̀tọ́ lóòótọ́ torí ní sábà kọ́ arábì kan bó lẹ́sìn kọ́ zal ẹsipẹ́lì rẹ̀ zal d D H. dh ẹlòmíì D H. tòtí máa ní zal sẹ́ńgìṣì sẹ́ńgìṣì sábà kọ́ dh fún ìbò tó yọ sọ pé zal kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ka ara ṣẹ̀ṣẹ̀ máa kọ́ra pé tọ́ba rí dh kọ́ sọ pé. àmọ́ òyìnbó tọ́jú ọmọ England ẹ̀yẹn pọ̀ dh fún kẹ́ bí ó sì pé kò ní í ṣe báyìí kí ni jẹ́ bẹ́ẹ̀ ní English kò sí ti jẹ́ bẹ́ẹ̀ torí mùsùlùmí ni wọ́n pè léyìn a tradition used by a group of people in a, in a knowledge in the lane peter bá ti kọ dh ẹ máa sọ pé that àmọ́ ẹni tó dún ìlú tó dé àti ẹ̀yẹn kọ dh fún pé can you pronounce this kò ní yọ ahọ́n yọ ahọ́n pé kí ni kí sọnù <laughs> so lọ́ọ̀fà ló jẹ́ kíta bá transliterate any Arabic ẹ̀rì pé bí èèyàn méjì mẹ́ta ọ̀sẹ̀ ká bí wọ́n bá ti pọ̀ sí ni ó yàtọ̀ Hisnul Muslim yẹn tá transliterate àwọn àdúrà bẹ́ẹ̀ ẹ̀rí pé ẹ̀ńdí ọ̀bá amalagba ká tó bá fẹ́ máa ka transliteration yìí bí ẹ̀mí ti mẹ́tò ṣe kàwé yàtọ̀ síra wọn. tẹ̀lé ìtumọ̀ sí pé tó bá já Kùránì lẹ́ transliterate ń pọ̀. tàbí ọba náà ni ọmọ jáde àmọ́ lè jẹ́ lárúbá báṣubàṣu tí èsì tọ́lọ̀ ń lò. torí wọn ti ní pọ̀tọ̀. bó wà translation táwa pé translation á máa gbé ká táwa pé àgbà Kùránì ká láti sinẹ́bà mọ́ the translation of the meaning so eléyìí túmọ̀ sí pé alhamdulillah ìdẹ̀ra tọ́nà ń sefa wà nínú islam kò sí fáwọn míì nínú ẹ̀sìn mi tọ́ba sì dàbí rọ́ ẹgbẹ́ kan gbé origin origin àwọn ìtumọ̀ náà wà ká compare is the translation correct or not and translation can never be original kò lè ṣe ti láéláé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ wí ìtumọ̀ kìí sùn ní pàápọ̀ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní ìsinsìnyí ẹni tó bá ń sọ lárúbá tó ní kọ́mọ kó ń túmọ̀ rẹ̀ tó sáré táwọn èèyàn rẹ́rìn torí táwọn èèyàn rẹ́rìn torí ká ah, gbogbo ọ̀rọ̀ tá a sọ kìí sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀dọ̀ ọ̀ ṣé n táwọn wí lẹ̀ ń túmọ̀ bá ṣé n táwọn sọ lẹ̀ ń túmọ̀ bá wọn yẹn àbí kí ni ah, ó tún sọ̀rọ̀ débi káwọn èèyàn bújá bújá ah, kí á láwù túmọ̀ nta bi yóò fi se ẹlòmíì gbọ́lá bá mẹ́ o tó sẹ́yìn tó bá dìde pé mara yóò kẹfì tàrìjẹ́mà tẹ̀ ha dọ̀rọ̀ tó kíni orí sí àwọn tuma tó tuma wọ́n fi ń fún ìdá ẹ̀wí wọ́n yí etí ọba yìí wọ́n sọ nǹkan mi gbà ọ̀kẹ́ gbogbo so ilé yẹn yóò máa fi hàn wá pé translation generally ìgbìyànjú lásàkà ó ní ti kọ́ gbé dèmí déjì dáadáa wàá ti kó sílẹ̀ gbọ́ tó. ọmọ mú gbólóhùn tó dọ́gba pẹ̀lú gbólóhùn kan wá léde kejì yẹn kò sí ọkàn mọ mú ètò súnmọ́ wa ètò súnmọ́ torí gbogbo èdè fẹ̀ bákan náà èdè ní ha ọmọ tíráì láti ìròyìn o lè má rí wẹ́ẹ̀dì fún ó ìròyìn rẹ ni so and so on and so ó túmọ̀ sí pé ìdẹ̀ra fún apáta náà yóò tó sọ̀kalẹ̀ fún wa tó. ọlọ́run wọn máa ń zọlá ikún mi lókè tẹ́lẹ̀ wọlé hikma bákan náà nù dẹ́ra ntọ́nà ń sọ̀kalẹ̀ fún yín lálùkùránì wọlé hikma ayé sunna sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí èsì wàá ka ìdẹ̀ra àlùkùránì kùn sí ni ọmọ kékeré kan tó ń jẹ́ sunna bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ torí ẹ̀ ń gbà mí àìnímọ̀ ní ma dé àwọn àbá mi ní ti wọ́n kékeré ní sunna àlùkùránì làwọn á tìrì gbà á ò dì mú àlùkùránì torí tó ọba mọ ọba mọ pé ò lè yà wọn ò lè yà wọn torí máa ń yọ bẹ̀rẹ̀ rọ̀fúlà ọ̀là bọ́ ọlọ́ gbogbo ẹni tó wá tẹ̀lé sáà nàbì tẹ̀ lọ́lọ́ ọ̀ màlúkùránì wọ́n á ń jà ń pàtàkì ẹ̀ náà ẹ bá gbé súnà kan fún wa àdéjì kan àbẹ́ gbọ́ gbogbo ẹ̀ wọ́n lẹ́yìn àmọ́ gbà tó pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn sọ ti ẹnu báyìí kì í ṣe pé tí wọ́n máa ìlọ́fà alukur'an àti sunna yẹn ẹ̀ lè yà wọn a lè yà alukur'an àti sunna yàrá ìdókòm bẹ́ẹ̀ ọlọ́wọ́ba alukur'an àti sunna tó sọ kalẹ̀ ń fi ṣe kìlọ̀ fún yín nípa àṣẹ tí ń pa yín kíkẹ́ tẹ̀lé tó ń àti kíkọ̀ tó ń kọ̀ fún yín láti ṣe wọn àti lérí ìyàtọ̀ fẹ́ni tó bá ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ ìkìlọ̀ ń bẹ náà ọ̀pọ̀ ìkìlọ̀ ń bẹnu súnà tọ́pọ̀ èèyàn gbọ́dọ̀ máa mọ̀ kọ́ máa lòfin ọlọ́run wọ́tẹ́kùlọ́ ìpè ọlọ́run nípa àwọn obìnrin àti gbogbo nǹkan mi ìpa ẹ̀ ọlọ́ bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ẹ̀fẹ́ bẹ́ẹ̀ bá ní ìfẹ́ ẹjọ́ máa lọ rẹ̀ kò sí wàhálà tí ọkùnrin kan bá fẹ́ yàwó kan mọ́ kí èsì wọ́n lò ọkùnrin ti ń bẹ láyé kí èsì sùn náà lò obìnrin ti ń bẹ láyé so ẹtura yín lẹ láyọ̀ Ọlọ́run fún ọyá omi Ọlọ́run fún náà lọ́kọ mi àmọ́ ká wá sọ ẹ níbi fìtínà fẹni kejì ẹni Ọlọ́run wọ fẹbẹ torí de eléyìí wọtakùlá ẹpá yọ Ọlọ́run nípa ṣíṣe ti ń fẹ́ fẹsí jìnnà tí ń ti ń ti ọfẹ wàhálà mú fẹsí jìnnà dájú anna Allah bi kulli shay'in alim yọ ọba ọmọ gbogbo nǹkan dájú hàn tó bá dáyàwó rẹ̀ padà tọ́nù lọ fanu lóde pé ah, kọ́dà dáadáa tí ń ṣe sírí mo ti ń ṣe sí báyìí ó sì fi àjẹnu lé ní ọlọ́mọ èyí tó ń ṣe ń kọ̀rọ̀ èyí tó ń ṣe gbangba ọlọ́mọ so nítorí délé yóò sì san wá lẹ́sàn lórí gbogbo nǹkan kò sẹ́ni tó lè sàn lẹ́sàn lórí gbogbo nǹkan láì mà nípa gbogbo nǹkan torí rẹ̀ bá mà nípa gbogbo nǹkan torí ẹ̀ ló sì san wá lẹ́sàn lórí gbogbo nǹkan tí wọ́n bá ti wá mọ̀ kó gbogbo nǹkan lọ́mọ òṣìṣẹ́ tó gbé lọ́dọ̀ rẹ̀ láì ṣe sírò eléyìí yóò mọ̀ ọ́ lè pààyàn lọ yóò mọ̀ ọ́ lè jìnnà sí ọlọ́run yóò mọ̀ ọ́ lè sóore kó tiẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ọ̀fẹ́ ṣe síyàwó rẹ̀ yóò mọ̀ ọ́ lè dáwọ́ àìdá dúró kó tiẹ̀ tilẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ń fẹ́ pọ̀ ta àìdá síyàwó rẹ̀ nítorí kọ́lọ́ wọn torí pé ẹni tẹ́nìkan di agbára rẹ̀ lọ lọ́mọ bẹ̀rù lọ́mọ bẹ̀rù oníkìn ta lẹ́ni náà kí ló kí ló fẹ́ kó ń já ma níwájú ọlọ́wọ́ bá wọn torí délé bí wọ́n ti tòṣì rò fọ́ba lórí ọ̀rọ̀ wọn àtìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ tòṣì rò fún jóyè lórí ọ̀rọ̀ wọn àtìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ó tòṣì rò fún mẹ̀kúnnù lórí ọ̀rọ̀ wọn àtìyàwó rẹ̀ kò sí ẹnìkan tó bá nǹkan lórí ìjọba ìdàgbé àná gbogbo èèyàn pátá àti rahmana abẹ́dá àwọn abọ́lọ̀ lẹ́rù ẹrú ni gbogbo ọ̀jẹ̀ fọlọ́ bí wọ́n bá gbé ìfẹ́rù ọlọ́run á rí ìjọ́jẹ̀ ìjọ́jẹ̀ dàgbà ìwọ́n ní ìwé ìfẹ́rù ọlọ́run kọjákọjẹ́rú ọmọ ọlọ́run yọ má sì rí kí láyé gbé kan tó ti gbéra lọ́mọ ọlọ́run òun gbọ̀ngbọ̀n ọmọ ọlọ́run àìjọ ìgbéra rẹ lọ́mọ ọlọ́run láyé bí tòkòtò ń ya mọ́ndì ọ̀npá abẹ́rẹ́ gan ọmọ ọlọ́run tí tòkòtò rẹ̀ ń bẹ. àrí bó ti ṣe pera rẹ lọ́mọ ọlọ́run ọjà bọ́ láti rájà ẹsẹ̀ kan ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ṣé ọlọ́run tó lágbára lórí gbogbo nǹkan ọmọ àwòrán kí ọmọ ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ torí tọ́ lọ. ọmọ rẹ̀ lọ tó pé kí wọ́n gbóhùn sí sẹ́wọ̀n ọ̀pá ah! sẹ́wọ̀n kíkọ̀ yẹ ọmọ ọlọ́run òjijì ọlọ́run ayi awa àrìbó tún ṣe kàràtà bọ́ọ̀rọ̀ ló ti tán ó bá jọ gbẹ̀dà lókèá ó ti rí táyé náà o ti rí àpèjúwe kó wọ ọmọ ọlọ́run tó ń lu pọ́npọ́n láyé ń bí sọ àwọn àwò lọ́rùn lórí dèrè fún wa ń tán wọn tán ara rẹ jẹ ọlọ́run bí máa ń kó bí kò sì sí nǹkan ká dálé fi jẹ ọlọ́run dálé fi wí ọlọ́run ayé yìí ni rọ́ọ̀mọ́ gbẹ tó ń pa ọmọ tí wọn náà ń gbọ́ tó ń tẹjọ ń fò tẹjọ ń bẹ ẹ ríra ẹjọ náà kálukú tù lẹ ọgá síbẹ̀ rẹ sọ pé báyìí kẹkẹ àtọ tọ ọba pé o tó gbára rẹ kó wa so ńlá wọn bá wà fún lọ́rùn kó wọn lọ sí alọ náà kó wọn lọ sí gbẹgbà so ńgbà tí kálukú wá ti gbára rẹ níbi tí wọn bára rẹ nílé ebúta wí ó gbà òní di ká máa jiyàn inna kullun fiha inna Allaha qad hakama bayna al-ibad gbogbo alájọ wa nù náà yìí ọlọ́run ti dájọ́ ẹ má wùdà gbé èbú mọ́ we are all there àbí òye àti eléyìí lọ́wọ́ á dà àbí kéèyàn tètè gbọ́n ọlọ́run dàkún sí wa lọ́kàn ẹnu ẹ̀jẹ̀ ọgbọ̀n ọlọ́run sí wa lọ́kàn ẹnu ẹ̀jẹ̀ ọmọ pé ìwà àwọn ìyàwó wọn fún wọn ọlọ́run dàkún ràn wá lọ́wọ́ léwà jìnnà sí àṣẹ fún wa sí àṣẹ fún wa ọlọ́run ti wá lọ́kàn lẹ́nu tí ó máa fi àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba wa tàwádà ọlọ́run bá ti wá lọ́kàn lẹ́nu tí ó máa rírì ìdẹ̀ra tó ṣe fún un látàrí ṣíṣe lọ́kàn nínú ọmọlẹ́yìn àlẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti Al-Qur'an àti sunna tó lọ sọ kalẹ̀ fún wa ọlọ́run ọba kó ṣe ń pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ ibi ìtọ́rẹ̀ wa nínú ẹ̀ṣẹ̀